bàbá bàbá bàbá bàbá yìí ẹ ṣé o bàbá bàbá yìí ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá bàbá bàbá bàbá o Baba, ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá bọ́lá dúpẹ́ bàbá olúwa ẹ̀yin ló tọ́ sí. Si olúwa ẹ̀yin ló tọ́ sí ọlọ́run ẹ̀yin ló tọ́ sí láti gba gbogbo ọlọ́run mi o olúwa ẹ̀yin ló tọ́ sí sẹ́ olúwa ẹ̀yin ló sí dádì mi ẹ̀yin ló tọ́ sí láti gba gbogbo ògo olúwa ni ó yẹ láti gba gbogbo ògo àtọ́lá o nítorí ẹ̀yin ni ẹ dá ohun gbogbo olúwa tirẹ̀ ni ògo. I just want to say bàbá o ẹ ṣé I just want to say bàbá o ẹ ṣé. Thank you, Father, for this moment, Lord. I worship you, Lord, because you are God there is nobody like you from east west north and south dádì mi ẹ ṣé ẹ̀yin ni ọlọ́run ẹ̀yin ni o ọlọ́run o elédùmarè ọ̀gá ògo ẹ̀yin ni o ọlọ́run o àwímáyẹ̀hùn alágbára father lord i'm here right now to speak the word is for you my tongue is for you My breath is for you. My life is for you. Everything about me is for you, just for you. Daddy, I say thank you for this hour. Thank you, Lord, because even the heaven and everything in it, and earth and everything in it, for you, Lord, you can never die. You never die. Nobody can retire you. Nobody can overthrow you. Nobody can kill you. Oh, Lord. Hmm. You are God. Receive my praise and thanks and this moment. Fill us right now with your presence in the mighty name of Jesus. I can't do without you. I cannot do without you. I cannot do without you. I cannot do without you. Oh Lord. Bola Fola Shade cannot do without you. Ọmọ tẹ cannot do without you àwọn olólùfẹ́ mi cannot do without you Savior I cannot do without you I cannot do without you Lord I cannot do without you Savior I cannot do without you Lord I cannot do without you. I cannot do without you, save you, Father, Lord, I want to speak right, right now. Father, speak through my mouth, direct my tongue. Lord, in that Nigeria, there's a lot of evil operating in the land. And the evil ones, they never want to release the country. Father, Lord, set the country free from evil people. Olúwa Lawele De èdè wa kọjá o. Gbàkóso ayé wa nígbà tó bá dára tó bá bẹ̀rẹ̀ sí ní dá májọ ń fi èmi ṣàwátì àtọmọ tí ẹ fún mi wọ̀nyí àti gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run gbà kó sọ ayé wa have mercy o Lord àwọn tí a rán bíi pàṣán ti ayé mi níkọ̀kọ̀ àti ní gbangba Olúwa dá iná sun wọ́n àwọn tó arán bíi pàṣán fún ayé ọmọ mi Adébùkọ́lá gbogbo wọn pátápátá Olúwa dá iná sun wọ́n gbogbo pàṣán òkùnkùn àtẹni bẹ pàṣán náà síta lórúkọ jésù iná kó jó wọn dànù láti wákàtí ìlọ àrá ọ̀run dà ó yá máa sọ́nù gbogbo àwọn ọ̀tá ayé wa o gbogbo àwọn tí a bẹ̀bí ogun ti wá lórúkọ jésù olúwa fi iná palẹ̀ wọn mọ́ o ó yá ó tó àkókò fún iná iná kó jó wọn dànù bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ẹni bá gbógun tiwa ní kọ̀kọ̀ ní gbangba ogun náà kò ń ṣe tiwa ọlọ́run gbógun tiwọn olúwa bá wọn jà dáadáa fúnra rẹ̀ gbogbo ẹni bá lóun máa fojú wa gbólẹ̀ olúwa fojú wọn gbólẹ̀ ẹlẹ́dàá ṣẹ̀dájà fún wa olùrànwá wa lọ́wọ́ bá a ṣe lọ nínú ọ̀rọ̀ rẹ báyìí máa bá wa lọ ẹ̀mí mímọ́ ò gba àkóso àti àkànná dùnmí dá ó tú gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá àwọn tó fẹ́ kí n ga nínú ayé yìí ó yá o mo gbàdúrà fún ẹ̀yin náà ẹ ó ga o ẹni tó dàbí ìdúró tó sì dàbí ìdíwọ́ àti ìdènà fún èmi mo gbàdúrà fún ọ ní wákàtí yìí ọ̀run dá dúró maria bó ṣe kéré àṣẹ tí a bá pa ní òní olúwa fìdí rẹ̀ múlẹ̀ láyé àti ní ọ̀run olúwa ara arọ́wọ́ àdúrà jẹ́ arípa àdúrà àdúrà máa pè mí àdúrà ò ní ṣe tèmi tì kò ní ṣe tàwọn ọmọ mi tì kò ní ṣe tàwọn olólùfẹ́ mi tì bẹ́ẹ̀ mà lórí kò mà ní yípadà ó yá o yéyí abá ṣe kàràbàyà negedebo àmàna ayérayé ò <laughs> bẹ́ẹ̀ lórí. kò ní yí padà jésù agbára wa etí tó wá sórí pláfọ́ọ̀mù yìí láti gbọ́ etí náà olúwa tún ṣí àwọn ọkàn tó fẹ́ gbọ́ olúwa tẹ́tí ọ̀rọ̀ náà bá ti ń wọlé sí apá ọ̀tún má jò gba jáde bójó tún ló gbà wọlé má jò gba jáde bó sì jó sí má jò gba jáde let that word go to their mind and sing there the evil one shall not be covered mary abo sekadaba ó lọ nínú ọdún two thousand and twenty-four the evil shall be exposed kò sí ẹjọ́ tá a lè fi bo àwọn ẹni bí kò sí ẹjọ́ tí ẹni bí lè wọ̀ yéè maria bó so kadàbà nínú ọdún yìí àwọn ìyá sọnù bẹ́ẹ̀ lórí kò ní í padà àwọn ìka maria bó ṣe kadàbà tí ò fẹ́ kó orílẹ̀-èdè wa dára o àwọn agbára jẹranjẹran mujẹmujẹ mórí abóso kàdàbáyé àwọn agbára tó máa ń tọ́jú ọmọ tí wọ́n tó máa ń fọmọ lọ́mọ ṣòfò yéèrí kapase tayaba iná ọlọ́run dà ó yà ó jó oyin sọnù maria abóso kàdàbáyé nínú ọdún yìí ẹ̀mí tó máa sọnù èmi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ mi fẹ́rẹ̀ pátápátá òní pẹ̀lú o lórúkọ jésù àwọn òní sọnù ó lo kòkòdókò kó o padà bọ̀ wálé kò ní jẹ́ tiwa o yéèrè abó ṣẹ́kadàbà dégédébò gbogbo àwọn èdè àwọn tí ẹ̀mí òkùnkùn yéèrè kápó ṣẹ́kadàbà yá gbogbo èdè náà pátá òyà kó máa já sọnà ọlọ́run tó dá ayé àti ọ̀run you said for some days now you said just be looking nítorí pé ẹ̀yin ọlọ́run <laughs> you said the way they treated you i don't like it that dey mean i thank you lord because you always for, for me. Ah, you always with me ọlọ́run pé ẹ̀yin lẹ ṣe kò ṣe nìyàn you supported me you back me up <laughs> you strengthen me yari abo okoso kadaye nagara abo sota yabọ ọlọ́run ẹ ṣe gan ni o ọba tó bá mi pàdé níbi tí ò sí ẹnì kankan tó jó nìkan ló wà níbẹ̀ ọlọ́run tó gbà mí nígbà tí èèyàn kò lè gbà mí ọlọ́run tó wà pẹ̀lú mi nígbà tí èèyàn ò sí mọ́ ọlọ́run tó máa ń pèsè nígbà tí kò sí ìrànlọ́wọ́ Jehovah Jireh olùpèsè ayérayé olùwòsàn olùgbàlà ọba tí ò ṣe àìsàn rí tí ò sì lè ṣàìsàn láéláé ọba tó tún máa ń wo ni sàn kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè èmi lọ bá ìṣe nínú ọ̀rọ̀ yìí bá mi pàdé o olúwa bá wọn pàdé o gbẹ́nu mi sọ̀rọ̀ ẹni bá lò máa dá mi lẹ́bi lórí èyí tí mo fẹ́ wí lónìí àbọ̀ máa dọ́mọ mi lẹ́bi ọ̀run dá wọn lẹ́bi o bẹ́ẹ̀ gangan lórí kò sì ní í padà jésù agbára wa amen. Thank you, Father, Lord. We worship you, Lord. In Jesus' powerful name we pray. Amen. Eka bosibi. Eka Ẹ You are welcome. I cover my eyes. My I, I close my eyes. So, mo say, mo cover my eyes. But if you play it. I close my eyes when I was praying. So, you are welcome to this platform right now. I call two people. It's possible I say more than two. I, I talk to more than two people. Number one, I want to talk to this lover. You know, this lover, I don't know you, but I know that the Lord has revealed some of you, part of you. All right? And apart from those people that control the gist lover, you have also people who gave no news. Because the news, you know, a lot of people, the news that used to come out, you know, God, so I mean, the real one, the real news, because these days, they want to tell the whole world that whatever you blog, whatever you are saying, ìyẹn gist lover mo ti bẹ̀rẹ̀ The whole world they are telling you now, they want to tell the oh, whole world that whatever you are saying is a lie. But I tell you, whatever, all things you have been saying, part of it are not lies. But when people want to prove you liars, they want to make you people to not, no longer believing in you. Even part of what you are doing is good, is also revealing things because, you know, um, they don't want anybody to believe in you. Whatever you do, and i don't know maybe you yourself you know about it or you know because i i can fear but mi ò tí fear mi béèrè bóyá you know about it òun náà ni pé nípa ọ̀rọ̀ ilé you know this is money nípa ọ̀rọ̀ ilé somebody said they grab land wọ́n grab ilẹ̀ kan you you posted it um, you posted it you know i saw it uh, because uh, but i'm not led to post and i'm not led to share you understand me i have not post anything today the one that just tó wọlé sórí platform mi lónìí i posted it since yesterday bóyá ó share load you know so um, for that eh, hmm, the only thing i don't like about you uh, and you are not only one person ẹ kì í ṣe nìkan jẹ́ n sọ yorùbá torí mo rí dádì kan náà sọ pé àwọn kan máa ń sọ yorùbá kìíní èmi nígbà tí ẹ sọ yorùbá gan yorùbá gan nígbà mìíràn á gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gan ò gbọ́ yorùbá ta ló gbọ́ yorùbá gan òyìnbó gan àwọn tó gbọ́ òyìnbó gan mo ti sọrí nínú bíbélì gan wọ́n tàbọn gan nínú bíbélì àwọn tó kọ King James version oríṣiríṣi ìbọn ni wọ́n rọ̀bọ̀n ti àwọn èèyàn so òyìnbó gan máa ṣe mistake òyìnbó so there is no perfect master àná ọlọ́run gangan táwa máa ń pè kò are educated so let us just leave that one now i'm not teaching i just want to talk so Lizzy i mean um, Lizzy Anjorin now ó ń sẹ́ẹ̀tì uh, kí Um, ẹ̀ Gistlover yes you can be set up yes you can be set up yeah people do set people up yes especially when people want to finish you up they want to finish your career they want to finish whatever you do they never want anybody to to believe in you they they set you up àwọn tó wà nínú gist lover yẹn wọ́n máa ń sọ̀rọ̀ jáde they do face people the people under the gist lover they do face people you don't just know that they are the one and they will still want people they want to be bringing some mystery stories and that is why you never they are disguised it's these people you know very well I mean that speak they are very vocal they are not they are not coward okay They are not coward, okay? <laughs> so you are being set up now because Lizzy, because now um ní orí Facebook yìí, let me just tell you, Lizzy ò bẹ̀rù anybody o. Ṣùgbọ́n ó bẹ̀rù òtítọ́ sí Bọ́lá ń sọ. Ó dẹ̀ bẹ̀rù òtítọ́ tí a ti mọ̀ nípa ẹ̀. Ó dẹ̀ bẹ̀rù òtítọ́ àti wàhálà tí ò fẹ́ kó ṣẹlẹ̀ sí ayé òun. You understand what I mean? So and that's why we see that every time woman dad call be the secretary kan you want to fight even when people are not fighting her you know she ready to you know just to you know and uh, just to cover things or up that story Lizzy now because they want to and I notice this for them I mean about these people for the past years now anytime they want to show something and Lizzy ìtàn sọ pé Lizzy ṣe Lizzy commit that fraud and Lizzy that's not the only thing Lizzy have been doing even the land that Lizzy show today that he owns the land that is very dry and show all our gbogbo apartment their office and uh, I mean our office and those vicinity the kind of house there ṣọgbẹ́ banana landi òun kọ́ that is that land and bet you okay Lizzy should come out first and tell us ibi tí ilẹ̀ and show us the paper the land the paper of that land I'm challenging Lizzy Lizzy say anybody to bá wá fóun ó máa drag wọn bàjẹ́. Eh? I will drag the government, I will drag police over case Lizzy. Because nobody jealous Lizzy o. Oh. I can moye millions of people who are rich. But when some people are bad, and when some people want to be claimed smart, smarter than some people, nígbà tí wọ́n bá ń we show them say, you know, be your, no be you create what, no be you create knowledge. Now, God, now fear of God be the beginning of wisdom. The fear of God, when you create, when you have knowledge, you want to have original one, knowledge, you have to have the fear of God. Listen, and Johnny, you have no fear of God. And those things you sit in your office, even the if it official office and go, it's not for you. That place of your office here, it's not for you because you are being sent by some people. And one thing I notice about you is that you are also working for some politician, working for some people also in that Lagos. And I'm still caught, I'm still saying it list ẹnikẹ́ni tó bá ti support yẹ at this moment tí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ náà tó yìí fẹ́ máa lo ẹbí weapon the law will crash them. wòlíì sì jẹ́ wá sọ fún ẹ àwọn kan sọ pé wọ́n ríran pásọ̀ kan ríran níbi two years ago or a year ago tí òun ṣe bíi three weeks ago don't forget Lizzy you know there was a time tí mo ní mo rí ẹ ọlọ́run gbọ́ ibi tí mo ti rí ẹ nínú ẹ rẹ̀ ní ọjọ́ náà ó gbé pálí òfìfo dání lọ́nà tọ́kì níbi tó máa ń bàjẹ́ lọ́nà tọ́kì gbogbo ibi tí wọ́n ti ṣe yàmàyàmá yẹn pálí òfìfo ló gbé dání mo ti sọ báyìí rí mo sọ lórí live chat láàárọ̀ ọjọ́ yẹn tí mo gbàdúrà pé God dey reveal something to me èmi ò kì í ṣe àbí ṣé mo gbowó lórí platform ni mo ò gbowó wọ́n pé lórí social media wọn ò fẹ́ mi and they want me to be praying they want me to be do something gbogbo iṣẹ́ tó bá le they want me to be doing it I'm not a fool you understand me ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dúró sí ọ̀nà mi tó ní òun ìjẹ́ kọjá you will crash very soon if you don't want me tó bá close tó cross èmi ọ̀nà mi àti tọmọ mi tó ń fẹ́ kí n lọ ọlọ́run máa crash yẹ e. you understand me ẹnikẹ́ni tó bá dúró sí ọ̀nà mi tọ́lọ́wò ní jẹ́ nkọjá ní ọdún two thousand and twenty-four the law will crash you kì í ṣe ìwọ nìkan ìwọ àti àwọn tẹ bá dúró àtàwọn tó bá support yẹ ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ rẹ in fact ọlọ́run jọ gbogbo ẹnikẹ́ni tó bá dúró sí ọ̀nà mi má jẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ tí mi ò bá mọ̀ tẹ́lẹ̀ tí mo nífẹ̀ẹ́ rẹ̀ by mistake before love at times they say is blind you understand me you know because eh, especially for those people who love people okay so Lizzy Anjorin that house I shall lend you that land àwọn ìwọ àti àwọn politician to ń support yẹ do you know what I cannot forget ó orí gbogbo nǹkan tó ṣe wo ṣó jẹ́ nsọ kọ̀ọ̀kan fún ẹ táwọn èèyàn bá ṣẹ̀mí kò sẹ́ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀mí ní ayé yìí àwọn tó rùn bàbá mi àwọn tó gba nǹkan mi lọ́wọ́ mi I forgive them ṣòtiri tí n bá wá rí èèyàn tí ó bá go for my daughter my daughter ṣé o mọ nǹkan tó ń ṣe fún ọmọ mi ṣá do you know àwọn tó ṣe ìkà fún mi tó ṣe ìkà fún ọmọ mi Adébùkọ́lá yẹn do you know what ṣé o gravity nǹkan tán ṣe for years not five years not six years mo ti dé ìlú Canada n sin it's over six years I'm six years now in Canada yes and I started blogging also six years ago I came to Canada I left Nigeria 2017 I left Nigeria 2017 to America from America to Canada lẹ́yìn tí wọ́n wá tún lẹ́yìn tí wọ́n jà mí lólè kó ṣe mí nìkan náà jà lólè o àwọn gúrùpù yín all your group Lizzy Anjorin politician tó bá support yẹ they now will crash them at this junction ẹnikẹ́ni tó bá ti support yẹ they will crash you know sir sórí jẹ́ nsọ kọ́kọ́ fún ẹ they ṣẹ́rí ọlọ́run ó ní limit God oh, God has a limit the almighty God, God has a limit because tó bá sọ pé wọn ò fẹ́ búburú ní orílẹ̀-èdè some people sponsoring you they want tú irinṣẹ́ burúkú ṣe kí àwọn orílẹ̀-èdè máa lè máa ní ìnira you are not a good vessel you are not a good example you are a bad one Lizzy Anjorin nígbà tí wọ́n ṣe ìka yẹn wọ́n ṣe gba owó tó ń gba gbogbo nǹkan tí bàbá ọmọ mi ní ni wọ́n ń gba tèmi o àwọn gúrùpù yín bó ṣe ń gba owó mi tó ń gba nǹkan tèmi ni wọ́n gba ti bàbá ọmọ mi o lẹ́yìn náà wọ́n wá finish wọn pa bàbá ọmọ mi lẹ́yìn tó ń pa bàbá ọmọ mi tán wọ́n disturb ọmọ mi that little girl ó ti di mature girl ń sìn ọmọ mi wà ní six years nígbà tí mo ti promote olórin you business stolen from me your group and when those things come when nígbà tó surface lórí ibẹ̀ yẹn you started with me bí mo ṣe support ẹ̀ tó ní ta ló fẹ́ bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ kìnnì kan you started cursing my daughter ọmọ tí mo sọ pé pẹ̀lú yín ṣọlá yóò kọ́sẹ̀ rí o ọmọ mi adébùkọ́lá ló cause. Lizzy Anjorin anybody tó bá support ẹ tílétílé tọmọtọmọ lọ́wọ́ máa crash wọn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ because ogun tó ń gbé ti ọmọ mi tó ń gbé ti mi lẹ́yìn tó ń gba bàbá ọmọ mi bó ṣe ti gba bàbá ọmọ mi yẹn three years plus now ó yẹ kó release mi kó release ọmọ mi pé go and face your daughter no matter what kò sí ìwọ̀n tó lè ṣẹlẹ̀ they've wọ́n ti fi odidi ẹ̀mí ṣe òfò lórí owó mi o lórí ogún mi o lórí àwọn àwọn nǹkan tí mo ṣe ní dáadáa o torí mo bá ti wá sọ̀rọ̀ ń sìn wá jáde wá gbé ilé ẹ̀ wá fi hàn wípé ilẹ̀ yẹn ìwọ ló ṣì ní tó ń bá bí ẹ dáadáa gbé ìwé ilẹ̀ yẹn jáde ó lè ní ẹ́lísì ó lè politician tó bá support them bottom and abroad the law will crash them the law will crush them àdàbí tó bá yẹ pé owó tó ń lò wọn yẹn láti ṣe personal thing àdàbí tó bá yẹ pé owó yẹn ó jẹ́ personal owó bàbá wọn àbí ìyàwó tí ò ṣòwò orílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ pé mi ò ń ṣọmọ orílẹ̀-èdè nàìjíríà tí mi ò dẹ̀ ṣe dáadáa fún orílẹ̀-èdè nàìjíríà tí ọmọ mi adébùkọ́lá náà ò dẹ̀ kí ń ṣọmọ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ àwọn nìkan ni wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó fi fi ọwọ́ owó orílẹ̀-èdè nàìjíríà fi sponsor evil. Lizzy Anjorin that house some people who are backing don wọn fẹ́ kó ṣẹ̀ sí ẹni tí ò fẹ́ kó ṣẹ̀ sí yẹn because ẹ dá ojú ẹ máa ṣèkà fáwọn èèyàn máa pa àwọn èèyàn ẹ dẹ̀ máa máa rẹ́rìn ó pààyàn náà ó lábẹ́ láìṣà tiẹ̀ politician tó gbé fún tó gbé òkú ọmọ yẹn fún àmọ̀dé mi politician tó bá tún support ẹ the law will crash them suddenly suddenly suddenly suddenly the law will crash them kò ń ṣe àwọn nìkan the law will he will crash them with the people that behind them. èèyàn èèyàn pariwo náà because some people are supporting you the Lord is against you ọlọ́run lọ́la láti bínú ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò mí o ní mẹ́sẹ̀gì láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bínú sí ẹ listen lórí the lord is angry lórí ọ̀rọ̀ ẹ gbogbo game to fẹ́ máa play pẹ̀lú gislova kọ́ máa lè sọ pé gbogbo tó bá sọ gislova mi sọ pé bóyá gbójú ẹ̀ pamọ́ yẹn mi ò sọ pé kínní bọ́ nínú nǹkan to bá ṣe nígbà mi òtítọ́ wà nínú ẹ̀ nínú nǹkan mi tó bá ṣe nígbà mi òtítọ́ wà nínú ẹ̀ To fẹ́ máa play game ó tó fẹ́ máa gbé ọ̀rọ̀ kan lórí wọn ó lọ gbé ó lè lọ gbé jáde kan sọ pé ẹnìkan grab land torí pé o fẹ́ show land tí ó belongs to you is that land still belongs to you tell us how you do style of making your money ilẹ̀ yẹn ilẹ̀ tó tún show yẹn tó fẹ́ fi gbáyàn ni ilẹ̀ olú àwọn tó bá dẹ̀ tún fẹ́ ra ilẹ̀ yẹn òkun wá kán balẹ̀ sọ pé òun ra ilẹ̀ kán balẹ̀ sọ pé ibi tó wọ̀ ẹ̀ ti jáde nìyẹn we call e FCC to investigate you kí ló difficult fún EFCC àtọ́lọ́pàá nàìjíríà kan investigate ẹ your family your mother your father nobody can be traced among them nobody kò sí ẹni tó mọ ilé tó ti jáde kò sí Lizzy Anjorin ní family wo ni ṣé Ogun state ni ṣé Ọ̀yọ́ state ni ṣé Ọ̀ṣun state ni ṣé Ondo state ni ṣé Kogi state ni ṣé Kwara state ni ṣé ilẹ̀ Haúsá ló tiẹ̀ ti wá ní àbí Lagos state ní bolo tiwa. and you destroying? o ti destroy cases oríṣiríṣi ló ti ṣe lórí Facebook yìí àwọn èèyàn tó ń bẹ̀ lónìí lára wọn ló sọ gbogbo àwọn tó ń bà kẹ́ lónìí tó máa rán ẹ níṣẹ́ tó máa rè pé wọ́n wà lẹ́yìn ẹ̀ kò séwu go and show one house suddenly òjò tí òjúmọ́ ló ti rí téèyàn bá fẹ́ kọ́ plaza tó bá ló ń kọ́ plaza yẹn wàá sọ nǹkan tí ọjọ́ tó bẹ̀rẹ̀ plaza suddenly nítorí pé ẹ máa finish àwọn to bá ní original owner of that land you finish them up and then you possess their their their things you finish them up a lot of people they will call you that they want to buy land and you tell them ah don't tell your family don't do this all of them wọ́n máa wá sí nàìjíríà míì máa wọ́n máa ṣègbè sọnù ni àmọ́ ibi tí kó àwọn èèyàn ti ń wá simply because wàá sọ pé ẹ ò ń talẹ̀ ò ń talẹ̀ sọ kó gbogbo receipt come and wò me on this social media nígbà tí ọ̀rọ̀ mọ́tò tí mo ra mọ́tò fáwọn èèyàn ní Canada tó ṣẹlẹ̀ orí Facebook ń bá ni mo ti ń ṣàlàyé this is how much I bought the car this is the receipt go and check me. ọgbọ́n tó bá jẹ́ pé owó ẹ̀ mọ́ bring out all your sleep bring out your account account mi gbogbo tí mo ní ni mo fi ń ṣò yẹn gbogbo ẹ̀ báyìí máa sọ ó mo máa ṣí kán rí gbogbo nǹkan tó ń ṣe fraud ni you went to Lagos to cause sin ó tún ti dilé ní ó tún sọ pé kìnnìkan kìnnìkan wọ́n lọ gírábìlẹ̀ torí pé ó fẹ́ lọ filẹ̀ yẹn wọ̀n àwọn ọ̀gá ẹ̀ tó máa ń ṣe gbogbo òṣì yẹn àwọn olórin àkàtà àwọn ọmọ gáràjì tó máa ṣe tó bá ti kú díẹ̀ kó ṣe nǹkan kó rí burúkú kan wọ́n kọ́kọ́ máa dàgbòrò orúkọ balẹ̀ máa sọ kí gbogbo yẹn máa bú wọn máa fẹnu kù wọn tó bá yá wọn wá surprise wèrè kan ó lè níyìn náà olè olè kò sí nǹkan tẹ́ ṣe ọlọ́run bínú sí yín the lord is angry ọlọ́run bínú sí ẹjọ́ lísẹ́ńdọ́rì mo ò kì í sọ̀rọ̀ mo ti sọ pé mo ò tiẹ̀ ní sọ̀rọ̀ ẹ gan mọ́ ṣùgbọ́n ọlọ́run bínú sí ẹ you are a wicked soul ẹ̀jẹ̀ wà ní ọwọ́ ẹ àtàwọn politician tó ń pa èèyàn fún ó ń pààyàn ó sọ pé blackmailer blackmailer ọmọ tó ké lábẹ́ iṣẹ́ àti ẹ̀ńkọ́ lísẹ́ńdọ́rì I cannot me ò me ò me ò hold a grudge o but I cannot forget and God don't know wò bá dẹ̀ yọnu sí mi ò you yọnu sí gan. You are evil. That house is not for you. Bàbá Aláàfin Ọ̀yọ́ gbogbo nǹkan ló mọ̀ ń pa ẹ̀ ikú ẹ̀. Àwọn ìyàwó simply because wọn fẹ́fẹ́ wọ́n lu àwọn ọmọ gáràjì ọmọ gáràjì ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń jẹ́ṣẹ́ bàbá Aláàfin Ọ̀yọ́ ìyàwó bàbá wọn ìyàwó yẹn gbogbo wọn ó dá gbogbo wọn sita you are evil and nobody know your origin in Canada bí tí mo ń gbé wọ́n mọ origin mi wọ́n mọ gbogbo nǹkan tí mo ṣe wọ́n mọ ilé mi wọ́n mọ orúkọ màmá mi wọ́n mọ orúkọ bàbá mi everything about me ni wọ́n mọ̀ wọ́n mọ everything nípa mi nobody knows you and some politicians using you because you are evil then tó bá ti kó gbogbo property kan sí mi lọ́wọ́ ẹ má máa ṣe bu má máa ṣe gàjọ́sì kan Lizzy Anjorin Lizzy Anjorin that house mo challenge gbogbo nǹkan tó tún ṣe yẹn you are just causing problem for yourself o lè ní majority of you mi ò kàn fẹ́ sọ̀rọ̀ nípa celebrate ẹni tí ò bá ṣẹ̀ mi I want to face front now majority of you do party kì í ṣàwọn màmá yẹn o nínú ẹ̀yin nǹkan tẹ́kọ̀ọ́ máa bùgọ́ òṣì yẹn you do party iṣẹ́ ọwọ́ yóò ṣe rí. ọwọ́ yín iṣẹ́ ọwọ́ yín ṣe rí of recent obìnrin tó tó gba ọmọ mi ní one thousand dollar nínú ilé tó ń gbénu company ọmọ nàìjíríà wọn ọjọ́ tí mo kọ́kọ́ wá polówó woman yẹn lórí social media ń bìbà tí mo polówó woman yẹn ipe woman yẹn ń ta omi kan báyìí tí mo kó síta ń jọ tí mo kàn ṣó ẹ̀ and uh, you know nígbà tó introduce ó sọ pé business ó dẹ̀ good fún ẹ̀ every kinní the next thing tó yẹ kúrò báyìí ọmọ onítíátà àwọn ọmọ celebrate yẹn wọ́n bo woman yẹn ni torí pé woman yẹn lọ release face youtube bukini account ẹ àti facebook ẹ wọ́n bò ní wọ́n bò woman yẹn wìtìwìtì after two days woman yẹn bẹ̀rẹ̀ sí miss babes mi wọ́n á pè é pé à ah, mo dẹ̀ ti mo ti wá register fún kan tó ní kí n register wọ́n máa ń debit mi every two two weeks àbí every week àbí every two two weeks wọ́n máa yọ bíi three three something ní àkáǹtì mi dọ́là omi yẹn ni mo ìkó sínú ilé títí dollar. nígbà tó wáyá mo rí kó fẹ́ máa miss babes tó bá sọ fún mi mo wá sọ fún ìgbà tí mo wá fi ọgbọ́n ọgbọ́n àgbà àti ọgbọ́n nǹkan tó mọ ọmọ tó ṣẹlẹ̀ mo ní tẹ́mi lẹ́nu some people calling. you mo ṣáà rí kó fẹ́ máa misbehave ó ní nobody ó wá fi èèyàn méjì wọ̀n mí èèyàn méjì tó fi wọ̀n mí lára àwọn ọkùnrin tó máa ń bù àwọn àwọn tí bá dárúkọ wọ́n sọ máa ní ó fẹ́ bà wọ́n jẹ́ ni ó fi ọkùnrin ó fi ọkùnrin méjì àtobìnrin kan wọ̀n mí lára àwọn tó ti pè nínú àwọn celebrity yẹn tí wọn ní ṣe kankan fún yín tẹ̀kan máa disturb èèyàn ṣọ̀pọ̀ná ló máa pa yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣèkà nínú wọn gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣèkà fún àwọn èèyàn nínú àwọn celebrity ẹ ní dàgbà ọmọkọ ò ní pẹ́ sí lọ́wọ́jọ́ lọ́jọ́ alẹ́ tó bí ìjọ ìṣọ̀fin lẹ ti fi ìyá yín bàbá ńlá yín lẹ ti fi dájọ́ tẹ bá fàwọn èèyàn yín dájọ́ ewé ló kàn ti tèmi wọ́n ti dìde sí wọ́n ti kó pẹ̀lú obìnrin yẹn mo wá sọ fún wa ní kíní wa ní no no no no don't put me into your kíní kan àti oh no no no don't put me into your something ó wá bẹ̀rẹ̀ sí misplace money did I call you I never call for you before in the first instance of recent ó tún wá pa mo wá máa avoid it for you to know how gentle àmì ṣe máa ń fún àwọn ní long road ẹgbẹ́ mi báyìí ló máa ń pàtì má kàn máa wò ó ṣé ẹnìkan lè ṣe ìkà bẹ́yẹn fẹ̀yìn àbí kó máa ṣe burúkú tẹ́ ti ń lò láti gbà yẹn aṣọ máa play lórí intelligent mi disturb me many ways ìgbà mi ò lè gbèdé tẹ̀ mí lára kó déédéé ṣe má yamayama sí mi because you are send there at least you man set you up now now of recent ó wá mú gbogbo mi kí lórúkọ nǹkan tó máa ń pè cryptos gbogbo àwọn òṣìṣẹ́ máa ń ṣe lẹ́nu lọ́bẹ̀ta tí àwọn EFCC good job EFCC tó ti mú yín tí Amẹ́ríkà náà tó ń jọ kó tí àwọn FBI e wá sí Nàìjíríà you don't know anything sórí gbogbo yín tẹ̀ sí ṣe bí wèrè yẹn you don't know anything I'm just telling you I don't even tell, tell you if Nigeria government cannot capture you kò tẹ kí mélòó lára yín gan wọ́n kò sí ń rẹ̀ wọ́n kò sí ń wò yín ni mélòó lára yín tí wọ́n nílé náà nílé capture yín obìnrin yẹn wọ́n fà sínú kinní yẹn lára wọn ni wọ́n sọ pé kó gbá mi ló gbá ọmọ mi ọ̀fíìsẹ̀ ló gba one thousand dollar lọ́wọ́ ọmọ mi. you sitting down setting people up collecting people's money collecting people's thing when that person talk you plan to kill the person Lizzy Anjorin mo àti mo ti ṣe ìpè sátẹ́gùn mi ò lè láéláé o ti lo límìtì ẹ̀ tán ọlọ́run gan ọlọ́run máa ń ṣàánú fún yàn o bọ́ nítorí pé wo ò tí ì kúwàdà ayọ̀ ń bẹ lọ́rùn lórí ẹlẹ́ṣẹ̀ tó ronúkúwàdà ni wọ́n sọ kó o sọ pé lórí lísì tí ò tí ronúkúwàdà tó sì ń wá láti gbáyàn ilẹ̀ tó lọ sóòyàn náà ó fẹ́ fi gbáyàn ni ó ṣáà ń wá mà tó sọ pé o lè lọ gbogbo àjálẹ̀ yíyan o kò ní lè ṣiṣẹ́ ẹ tún wá ń wá bí ẹ ṣe máa ilẹ̀ yẹn ó fẹ́ fi gbáyàn ni it's not for you ilẹ̀ yẹn ó fẹ́ fi gbáyàn ni because you are not yet repented ó kèké bó lóun ṣòwò tó bá jẹ́ pé òun aṣọ gọ́gọ́ lòun ṣe ó dẹ̀ máa ń tà jókòó ta aṣọ ṣe bó lóun ní ṣọ́ọ̀bù ó kọ́ ṣọ́pì mọ́ èwo làbúrò tó máa wá bó ṣe máa gbá àwọn èèyàn àkàìmọye àwọn èèyàn tó wà nílùú òyìnbó tó ti fẹ́ kú tẹ́tí gbá tó ti kú tẹ́tí tẹ́tí tí wọ́n mo ní a lot of stories yín kì í ṣe celebrity míì nínú yín tó bẹ̀rẹ̀ sí í ṣe ṣáàrì tó bẹ̀rẹ̀ sí í ṣe bí pọ́nà ìsinsìn tí gbogbo èèyàn ń gbàdúrà fún iṣẹ́ ẹwẹ́ òmò ẹlòmíì ti pa èèyàn nínú yín ẹni tó wà nílùú òyìnbó dẹ̀ ni tó máa wá sílé tó máa màrí pòun ti mọ̀yàn kan tó máa máa sèbò owó sọ́wọ́ yín tẹ́ ẹ pàdánù ọlọ́ọ̀lẹ́dùnmarìn gbọ́ but I just leave you but a time is coming akèrègbè yín máa júwèé bí tó máa fokùn sí lọ́rùn ẹ̀ this woman ah, kí ló orúkọ bàbá ẹ̀ mi woman tó wà nínú ilé ó wá fi orúkọ ó wá fi àwọn celebrate yẹn wọ̀ mí rẹ̀ eh? wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún ẹ eh, she don't know let her put into meso she this and that In tèmi ò jẹ́ orúkọ tèmi ò jẹ́ má máa pè mí ẹ kọ́ obìnrin náà bí wọ́n ṣe ń jalè ẹ wá kọ́ obìnrin náà bí wọ́n ṣe ń jalè ó fọ́ni tó tu ọ̀bọ̀ bẹ́ẹ̀ ni òyìnbó ni ọmọ àyíjì tó ń gbénú lé mo ń sọ pẹ̀lú ẹnu mi ó máa ń wà lábẹ́ ṣáàtì mi àwọn ìjọba Canada máa ń wà lábẹ́ ṣáàtì mi mi ò kì í bu ẹnu mi sọ̀rọ̀ I say it the way it is ó gba one thousand dollar lọ́wọ́ mi níjọ́ àmì lọ́wọ́ ọmọ mi ó ṣà ń bẹ̀ mí kan come and invest come and invest kí ni mo ní tí mo fẹ́ fi invest ńgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ bóyá fídíò mi kan ó go viral wọ́n bèrè pé mo máa gba owó owó tí mo gbà lórí ẹ̀yìn wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi owó tí mo gbà lórí fídíò yẹn gbà wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi come and invest mo ní mi ò fẹ́ investment mo ṣiṣẹ́ yàtọ̀ sí pé kí n ṣe business mi mi ò fẹ́ owó ká lọ invest bẹ́ẹ̀ kó di lọ́la kówó wá mo ti máa ń ṣe èyí tí mo rà frank ní tí mo rà fọmọ mi nàìjíríà kò sí kọ̀ọ̀kan tá a rí gbà ń bẹ́ẹ̀ gbogbo ìta bá invest mi kan at the end of the day wọ́n máa kó ní wọ́n fi so i don't do it yàtọ̀ pé kí n ta kí n ra mọ́tò kí n ṣe iṣẹ́ ibi kí n tú mọ́tò kí n ta mọ́tò kí n kí n gbowó tó bá jẹ́ mo jèrè ọjọ́ tí mo bá jèrè kí n jèrè ọjọ́ tí mo bá jèrè kí mo gbowó mi padà that's my hobby kí n dẹ̀ gbà kí n ṣe nǹkan tó bá ti wù mí láti ṣe kì í ṣe pé kí ló máa ṣe nǹkan kí n máa lé nǹkan tọ́wọ́ mi ò tó mi ò ṣe máa wà nígbà nípò ẹ̀ní ká wà nípò ká má ní mi ò dẹ̀ ní lọ jalè mi nítorí ẹ̀ bára mi jẹ́ mi nítorí ẹ̀ lọ ṣèṣe kú èmi nítorí ẹ̀ lọ sùn kiri Lizzy Anjorin that house that land is not for you you are using system you want to use that to to to collect money from people and you eh, kí lorúkọ ẹ gist lover gist lover gbogbo nǹkan tó máa ń sọ kì í ṣe gbogbo ẹ̀ ní rọ́ kì í ṣe gbogbo nǹkan tó máa ń sọ ní rọ́ but woman you are also you are also full of flesh and blood like you ètò wọn ó máa sọ̀rọ̀ mí ó máa ó máa ẹ máa máa fi ìtara àti tẹ́yàn kan bá ti ba yín jà nù you start blogging the person down nǹkan tí ẹni yẹn gan ò ṣe because of jealousy you start bringing it. but tó bá jẹ́ pé èèyàn ń sọ̀rọ̀ tó sì ń sọ̀rọ̀ kan máa twist story kan máa gbé fún kó dẹ̀ máa là mórí social media ó ìdá àwọn máa ní blackmail ju ẹni tó ń pààyàn ju ẹni tó ń jalè lọ Lizzy Anjorin ọwọ́ Lizzy ò mọ́ Lizzy Anjorin she is a wicked soul bí mo ṣe sọ̀rọ̀ bọ́mọ mi ṣe go through pain yẹn ó máa jáde ó máa include orúkọ ọmọ mi sí gbogbo èmi dẹ̀ gbàdúrà fún ọjọ́ tí mo gbàdúrà fún mi ọjọ́ kejì ló jáde wá ló wá include ọmọ mi sí èpè oríṣiríṣi and àwọn èèyàn dẹ̀ support ẹ̀ ní káàkiri ní gbogbo bàyẹn náà woman Ghana kan tí mo ló fẹ́ set ní ọ̀pọ̀ ń bí ipe èmi ń kọ́ mo wá léwu mo fẹ́ wá rọ́ọ̀bù òun nígbà tí wọ́n fi sọ̀rọ̀ robbery ní orí social media òótọ́ ni listen rob kò purọ́ ó jẹ́wọ́ náà pé òun ti rọ́ọ̀bù rí but nígbà tó máa yá ó ní ẹ fàyàwọ́ làwọn ń ṣe fàyàwọ́ kí robbery case robbery case tí wọ́n ní physical kìíní báyìí táwọn ọlọ́pàá àwọn àwọn kìíní ẹ̀ṣọ́ ọlọ́pàá ń gbà yẹn custom tí wọ́n dá wọn dúró tí wọ́n bá ti ń lọ báyìí tó custom either stolen vehicle wọ́n máa dá wọn dúró kò dúró wọ́n yìnbọn sọ́lọ́pàá ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yìnbọn fún wọn ni ọlọ́pàá ni àmì ni àwọn custom bẹ̀rẹ̀ sí yìnbọn fún wọn àwọn custom over power group group uh, eh, listi arm robbery ni kì í ṣe pé lọ gbé mọ́tò gbó fẹ́ ta ó lọ jalè ní ní gúrùpù wọn ṣe Lizzy ò sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ àwọn politician kan bá ti wá rí gbàtọ́ pé wọ́n sọ̀rọ̀ àwọn politician kan náà ní òfẹ́ máa sọ̀rọ̀ àwọn politician yẹn but I don't I'm not afraid of kini because kò sí ẹni kí èèyàn jókòó tí ẹ lọ́rùn kó bẹ̀rẹ̀ sí ń dá ẹ láàmú kán bẹ̀rẹ̀ sí ń yọ ẹ lẹ́nu kán bẹ̀rẹ̀ sí ń dá ẹ láàmú lẹ́yìn tí gbogbo kán máa support evil to the negate nínú orílẹ̀-èdè wọ́n dẹ̀ máa sọ pé wọ́n in fact the law is going to jẹ́ mímọ́ kan tó ń sọ fún yín ọlọ́run sọ pé òun máa gbogbo ẹnikẹ́ni tó wò tó gbé orílẹ̀-èdè nàìjíríà sí ìgbèkùn tó dẹ̀ òun ò fẹ́ jẹ́ kí wọ́n orílẹ̀-èdè náà lọ láti ṣe ìfẹ́ ọlọ́run kí àwọn olódodo lè pọ̀ kí ìka lè kókó lè kéré kó má pọ̀ mọ́ wọ́n ló máa destroy such people tó ń jẹ́ kíkà pọ̀ sí those who are feeding evil the Lord has promised o kì í ṣe rọ́ ó jáde ó wá ṣó o ọ̀rẹ́ ṣọ́ọ̀bù ẹ̀mí ọ́fíìsì ẹ̀ ọ́fíìsì òṣìwò ọ́fíìsì òṣìwò ló ń ṣò wọ́n ló jalè ó ń sọ pé ó daṣọ àrùn bora aṣọ àrùn wo ni aṣọ lè ló dàbora mẹ́ tó bá jẹ́ pé wọ́n bí eré tó ṣó àwọn parent ẹ̀ wàá mọ̀ pé ojú máa gba àwọn òbí ẹ̀ tì àwọn olè bíi tiẹ̀ àwọn tó ń bẹ̀ ẹ́ síta tó ń front fún sìn tẹ́fẹ́ fi sísẹ̀mù da ìkórú àwọn ní wọ́n máa máa sọ pé ilẹ̀ yẹn tó ti wá kó gbèyàn sẹ́nu ọ̀nà pé ilẹ̀ yẹn ń tọ́ ẹ̀wọ̀n ọ̀mọ́ pé wọ́n lo ní sí irọ́ ló pa Lizzy gbé ìwé ilẹ̀ yẹn jáde kó dẹ̀ sọ àdúgbò tó wà gbé ìwé ilẹ̀ yẹn jáde kó sọ fún àdúgbò tó wà ó lè ní ẹ́ abájọ tí àwọn gúrùpù àwọn tó ń sọ pé kẹ́mi náà máa lọ sí ẹ̀kọ́ àti àwọn ọ̀sìn land grabber nìyí ọba ló grab tọkọ ẹ náà tó ti gbé ọkọ ẹ sí iṣẹ́ agolo lọkọ ẹ máa ń ṣàtẹ́lẹ̀ agolo agolo agolo ṣagolo ṣagolo awọnú gbó lagolo ọkọ ẹ máa ń ṣàtẹ ó ti kọ́ bó ṣe ń jalè ó ti kọ́ bó ṣe ń jalè gbogbo gúrùpù yìí olè ni wọ́n máa ń jà they still àtijọ́ àwọn mẹgbẹ́ mi gbogbo àwọn pọlíṣà nàìjíríà mi pé ẹyẹ lọ́nu bọ́rúmọ lẹ̀ mọ́ ẹyẹ lọ sọ́jà lẹ̀ mọ́ kọ́ yẹ sọ fún yín pé ẹ má tọ́jú nàìjíríà gbogbo owó tó yẹ kán máa fi tọ́jú àwọn kán máa fi ṣe nǹkan sí ọ̀nà kán máa fi ṣe nǹkan sílùú wọ́n máa dọ́gbọ̀n gbà lọ́wọ́ yín àwọn eléyìí ló máa fi nǹkan bójú tó máa láwọn ọ̀dọ̀ ìyá àwọn ìyá àgbà àgbà kan láti máa ba iye orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ajá wọn tó ṣàfàbọ́ láti máa ṣe fúrọ́ọ̀dù ni ṣèbí lẹ́sì ló ń tà máa ta lẹ́sì ẹ́ wọ́n ń wáṣẹ́ nàìjíríà kí ló máa ta léèsì tó máa taṣọ tó máa ta lé ta léèsì ẹ máa ta léèsì tó bá jẹ́ léèsì ló ta ṣe bó ló máa ń tà gan máa ta léèsì yé fi ilẹ̀ onílẹ̀ kó máa fi gbá gbagbagba kìíní mọ́ ó lọ rẹ́ẹ̀tì ilẹ̀ yẹn ni ó lọ rẹ́ẹ̀tì ilẹ̀ yẹn tó máa sẹ́pọ̀ fẹ́ ṣe fíìmù àbẹ́fẹ́ ṣe kọ́kọ́ wọ́n máa ń kí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ ṣọ́ọ̀ṣọ́ọ̀bù yìí mi ò fẹ́ ṣó gbogbo plate number mẹ́ who are you tó máa lóò fẹ́ ṣó plate number plate number president Tinubu kan máa ṣó ẹ kí ni ó wà lórúkọ plate number ẹ tán fẹ́ criminal ni ẹ stamp package òsì fún gbogbo àwọn èèyàn you are you you know you are trying to initiate people a lot of children a lot of youth Nigeria into bad things ni you are initiating people every day you are not teaching anything on this social media social media Yeah? tó bá fẹ́ ta léèsì ẹ máa ta léèsì ẹ ó lè ló ń jà kò ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ nípa ilẹ̀ tó ń ta yẹn náà Wàsíù Àyìndé yẹn wà ní àwọn tó sọ fúngbà tó fẹ́ tí wọ́n sọ pé Àbújá o tí Buhari wà ńgbà tó lóun fẹ́ fi gbogbo òun fẹ́ fún àwọn Haúsá ní àwọn ibì kan kọ́ máa ta màálù tán bẹ̀rẹ̀ sí pín ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ ẹ̀gọ́ Lagos tán bẹ̀rẹ̀ tẹ́bẹ̀ ẹbẹ́ sórí ẹ̀ gbogbo ibẹ̀ sí bẹ́ sórí gbogbo ilẹ̀ tẹ́bẹ̀ sí ń kó ilẹ̀ ilẹ̀ tó jẹ́ ilẹ̀ gọ́ọ̀mẹ̀t ẹbẹ̀ sí ń fi gbogbo lọ́wọ́ àwọn èèyàn tó bá wá yá tán bẹ̀rẹ̀ sí ń wọlé náà ní fúnṣẹ́ ọmọ máa ṣépè fún gọ́ọ̀mẹ̀t yẹn you are Lizzy Anjorin, you a thief. That lamb. it is for you. Let us see the paper and the me. You only see your phone. Jẹ́ ká rí sí ọ̀fọ̀ lé ilẹ̀ yẹn. Ká dẹ̀ rí pépà ká rí Stop stop your bullshit. Stop your bullshit. Tani wèrè lè. Ó yá wèrè ni ìwọ́ tó mi ò mọ̀ nǹkan tó kọ wọ́n ti fi rẹ́dẹ̀ẹ́dì mo dẹ̀ ti mi ò búlọ̀kì ẹ̀ mo kọ̀ dìlítẹ̀ tó ń bá bí ẹni tó ń gbé wá padà. Lizzy she's a thief olè ni Lizzy àbí kí n sọ pé kí ṣọ̀pọ̀nà kí tọmọtọmọ ni máa ṣépè fún pọlíṣẹ́ tó bá support ẹ at this time ó fèèyàn ṣe tutù ó pa èèyàn àbí ariwo kọ́ ni a gbọ́ níbẹ̀ yẹn tó wà lórí social media ó jáde ó wá fi gbogbo ilé ẹ̀ ó fi wọ̀n EFCC should do they should do do the needful Hmm. they should do their I mean, kọ́ lọ ṣe got all rights. EFCC go and investigate Lizzy Anjorin if I get money tomorrow investigate me Lizzy Anjorin should be investigated iṣẹ́ tó ti bá àwọn èèyàn kan ní orílẹ̀-èdè yẹn tí wọ́n dájú lọ tó ń àtìjú lọ iṣẹ́ yẹn ni wọ́n máa ti ń tọrọ owó fún àwọn ẹgbẹ́ celebrate yẹn òun nìkan ló ń ṣe celebrate òun nìkan ló ń tajà ni òun nìkan ni léèsì ló ń ta ló mọ àmà lóun ṣe business òun ṣe business tó bá ti di lónìí adede adede ó lè ló broke tó bá ti di lọ́la wà á dédé rí ẹ investigate ẹ àwọn gọ́ọ̀sì kan ló ń kidnap àwọn gọ́ọ̀sì kan ló ń pààyàn lórí èdè nàìjíríà ó bá láwọn èèyàn kẹ wọ́n blackmail ṣé mi fẹ́ blackmail òun ni ṣé mo fẹ́ blackmail sí Kini ni ma máa ma máa sọ pé àdàbí tó yẹ pé bí mo ṣe sọ̀rọ̀ yẹn ẹ pé mo ní wọ́n gbá mi ọ̀rọ̀ ajálẹ̀ yẹn tó bá jẹ́ pé bí mo ṣe ń sọ ló ṣe rí báwo ló ṣe mọ̀ ni Lizzy ṣe mọ̀ tó jáde tó jáde fún mi torí ọ̀rọ̀ ajálẹ̀ because she's pareka wọn àtàwọn ọ̀gá ẹ̀ o kò ní pension fún yín ni Nigeria is not for any kì í ṣe one for one person for everybody so this lover you are wọn máa set ẹ gbogbo ohun tó bá ti tó máa ń gbé fún ẹ sí news tó bá ti fẹ́ post go and verify your news before you post it verify your news make sure it's genuine before you post it they have done that for me before just to want to crash my page crash my life crash everything I do wọ́n máa gbé gbogbo news àwọn iná ló ń gbé wá àwọn criminal yìí so that people be saying that gbogbo nǹkan tí Auto Bola sọ is a blackmailer is a kirikan is a liar is a kirikan is a kirikan just for you for people to believe that gbogbo nǹkan tó ń sọ látòkè dé sáré pé irọ́ ni verify your mail whatever you want to post do you kill if Nigeria police want to arrest you by today they will arrest you now they know the police nàìjíríà nàìjíríà wọ́n mọ̀ náà pàtó tí wọ́n mọ̀ àwọn mẹ́ta kan ṣé wọn ò mọ̀ ni. pátápátá wọ́n ṣàjẹ́ fún o blackmail wọ́n ni wọ́n sú ẹ ilé yọ bí sú ṣèbí nǹkan tó bá nínú máa san wọ́n ni wọ́n sú ẹ tí wọ́n fẹ́ mú ẹ pé o criminal àbó lọ pààyàn ni wọ́n tẹ pioneer, àwọn èèyàn tó ń pààyàn gbogbo àwọn tó ń pààyàn lẹ́kọ̀ọ́ tó ń pààyàn nàìjíríà one tọ̀ the truth is bitter lisi tó tó tó tó fọ́gi mọ́ tí wọ́n fọ́gi mo. mọ́ ọmọ kékeré no ọmọ kékeré lórí social media lisi máa máa jáde a máa dárúkọ ṣèpẹtẹ́rì o ṣèpẹtẹ́rì o ṣe bẹ́ẹ̀ wà ní kóòtù ṣèpẹtẹ́rì o wọ́n ṣètò ọ̀pọ̀ wọ́n ṣètò ọ̀pọ̀ ó torí pé o fẹ́ sọ ilé lónìí ẹ o sì ní property ẹ ilé ẹni tó bá ti ní ìdẹ̀kọ́ pè ẹ ẹni bá ra lẹ̀ lọ́wọ́ lisi wọ́n máa pa yín dànù ni lisi is a fraudster I tell you tó bá pé mo parọ́ mọ́ lisi pé kò ń ṣe fraud kò jalè rí kò já olè kó máa tẹ̀lé àwọn tó ń gbébọn gbogbo ìpè tí bá ti ṣe kó máa mú ẹnikẹ́ni kó padà wá sórí mi ṣùgbọ́n tó bá jalè tó ti tẹ̀lé àwọn tó ń gbébọn tí ní sì ń ṣe ìkà tó ti pààyàn gbogbo ìpè náà gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ̀lé lísì tẹ́ bá support ẹ̀ ní sáà àti àkókò yìí mi ò lè sọ pé tó bá repent lọ́la tó wá sọ pé òun ti di born again o tó lóun ti kúrò nínú gbogbo ìwàṣẹ yẹn o you understand I can now mo lè gbàdúrà fún padà o tọ́lọ̀ náà ò fẹ́ pẹ́ lẹ́sẹ̀ bí òṣèré pé ronú padà bọ̀ kó wà nínú ìwà burúkú ẹ̀ yẹn kó máa bí pé kò sẹ́ni tó rí òun ò lè ṣe ní ti gbé kò ní lè jọ́ lẹ́ni wuyẹ̀ ẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀yin tó bá dẹ̀ fẹ́ lò láti lò bí instrument láti máa dojú kọ mí you going to crash do o máa crash o máa torí ẹ̀ má gbàṣẹ́ lórí mi má gba iṣẹ́ láti gba má gba iṣẹ́ kọ̀ọ̀kan lórí mi mọ́ má gba iṣẹ́ kọ̀ọ̀kan lórí mi mọ́ má gba iṣẹ́ kọ̀ọ̀kan lórí mi mọ́ ẹni tó bá blog wrongly gist lover o lè write up síta pé i'm sorry if i if i blog you wrongly i'm sorry i'm going to correct myself and i will verify any news before i post on my platform because people tó bá ti rí pé ó ń ṣe nǹkan tó dáa kán dẹ̀ mọ̀ pé ó máa tú àṣì wọ́n máa máa lọ kúkú àwọn sórí kan náà ni to twist things together káwọn èèyàn bá lè máa pè ní òpùrọ̀ they do it very well wọ́n á gbé story kan fún àwọn kan tó right mi kan wọ́n á gbé tó jẹ́ irọ́ tí ò ṣe tó jẹ́ tó correspond pẹ̀lú ètò right yẹn wọ́n á kàn send ẹ̀ sí mi simply mi kan fẹ́ kí n post yẹn àwọn àṣekẹ́ṣẹ́ ti rí ó ń kúrọ́ ni who send it to me but the people know that really originally I'm a true sayer Lizzy is playing game is playing game uh, tomorrow when I support when I talk about this uh, gist over now if he say anything that mi ò bá like i will say it now a ní kéèsì tá jọjọ tá máa jọjọ bọ̀ kì í ṣe pé kẹ́ni kankan máa bìlí kankan máa fẹ́ cause chaos kankan máa cause trouble kan in the society kan máa bìlí pé nobody will see there. after paying tí lísì máa máa àwọn àwọn ọmọ gáràjì kan máa sanwó fún lísì àtàwọn olórí burúkú celebrate wèrè kan àtàwọn ọpọtí àwọn olóbùkú kan wọ́n máa sanwó fún a máa fi yẹn da orí àwọn èèyàn láàmú pé ẹni ẹni tó blackmail àti ẹni tó ń pa tó pa èèyàn tó gbébọn korúkọ ojúkorojú èwo ló lo ẹlẹ́ṣẹ̀ gidi ó pa èèyàn lisi ẹ̀wọ́n pariwo nínú lisi lisi nínú live chat lisi no no no no no no títí ọmọ yẹn dẹ̀ fi wọlẹ̀ tí a fi gbọ́ wọn ọmọ yẹn mọ́ wọ́n sọ àkọ́kọ́ títí dè ní o a máa lọ ṣòṣì àwọn tí wọ́n lọ gbé ọmọ that was a woman in Abuja now they said they said the woman is there in the station that àwọn èèyàn lálálálálá ló wá ń wá fún wọn ló ń gbé ọmọ tà ní ó ń ta ọmọ ó ń ta ọmọ gbogbo ẹ̀yìn tẹ́ máa dédé display wèrè wọ́n sọ pé that woman has hotel he has a lot of hotel and she always disguise like that to cover up her face she put under the jab àbáyà yẹn wọn ló máa dáàbò ojú báyìí tó bá gbé ọmọ lọ́mọ àìsọ fún Farida àpò lọ ní tí bá ti fẹ́ ṣe ti Farida yẹn gbogbo ẹ̀yẹ sábọ̀dọ̀ máa pè pé kó pe ọmọ ọmọọṣẹ́ ẹ̀ àti kọ́sítọ́mà ẹ̀ torí tó wọ́n wọ́n bá ti fa gbó burú máa fa gbó ó ti ṣe bọ̀ ṣìyẹn kọ́lá ń treat báyìí so Lizzy Anjorin Lizzy Anjorin ọlọ́run ò yọnu sí ẹ because you are not yet repent ó lè nìyẹn you are only looking for a way to just kẹtùmọ̀ ẹni tó bá ti gbáàyàn ó máa pa tó bá jẹ́ pé mo súnmọ́ yín láti ọjọ́ tí mo ti sọ iṣẹ́ ẹ̀ ti nípa ọ̀tá mi dànù ni Baba, ọmọ mi tó lọ ṣọ́ọ̀ṣì ń finú wénú fún yín òun lọ́kọ́ finish dànù ní South Africa yẹn ẹni tó bá ti jàyàn ló lè báyìí tó gba nǹkan nìkan ní ẹ̀ ó máa pa ẹ̀ tó òun torí kò ní fẹ́ kàṣí òun tú kí lẹ fi yàtọ̀ sí àwọn gbọmọgbọmọ àwọn kidnapper àwọn àwọn àwọn terrorists dem kí lẹ fi kí gbogbo yín you are all the all the problems in Nigeria go through you are all behind it now that's why lẹ́fí gbàgbó ẹ́ẹ́ blackmailer o blackmailer o blackmailer o tó bá jẹ́ pé àwọn kan wọ́n ti wọ́n ti wọ́n ti support èmi yìí lónìí ká ti bá ẹlẹ́yọ̀rọ̀ wí kó ti support kó ti query àwọn kan they won't have God lónìí láti pè yín ní blackmailer because they see you already that you support him all of you you never support me when I was crying here títí wọ́n tún fi pa bàbá ọmọ mi lórí owó mi o orí owó mi mà ní oníṣòwò ni mí tí mo dẹ̀ ti ń ṣe òwò mi ti pẹ́ tí mo dẹ̀ ti jẹ ìyàgàn nínú ayé yìí tí mo dẹ̀ ní source mo níbi tí mo ti dìde bàbá ọmọ mi ó ṣiṣẹ́ ń bank àwọn tí ò tó kan tí ò ṣòwò tó tí ò ṣòwò tó mi gbogbo wọn ló wà established and then wọ́n kọjú tì mí wọ́n ṣe ìkà fún mi to that level wọ́n máa parí ẹ̀ lẹ́bàá ṣe ń kẹ́lẹ́ o nílẹ̀ pẹ́lẹ́ o débi kan mo mọ̀ mí sínú ẹ̀ wọ́n ṣe ìkà fún mi bàbá ọmọ mi yẹn wọ́n tún pátá wọn ò tún fẹ́ ọmọ lọ́rùn sílẹ̀ bíbá ẹ̀. Lizzy Anjorin ṣídà kó máa polówó aṣọ ẹ̀ àbí kó gbóríwọ ẹ tó gbogbo èsì tó fẹ́ máa ṣe tó rẹ pé ẹ fẹ́ máa kírètì sí nǹkan lórí Facebook mi àbùkù máa kàn ẹ́ àti àwọn tó sọ̀pọ̀tì ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sí nǹkan bá wà nù wọn àbùkù máa jọ kàn yín ni Wàsíù gan àbùkù máa jọ kàn yín ni. ọmọ ìṣẹ̀dá ọmọ ó ń jẹ́ lọ́sùn wọn. I'm a builder èmi mò ń fáwọn èèyàn nìyí mo tún ní mo tún respect yín mo kuro nàìjíríà let me be you will let me for how many years ìwọ wa ni god yọ yẹn ma máa ṣépè fún ọmọ mi tó pa bàbá ọmọ mi lórí owó wa ó lè now, náà apàyàn níyìn náà lísì jẹ́ kó rí ẹ̀ kó pé efcc nàìjíríà ọlọ́pàá nàìjíríà wọn tó kẹ́ ní abẹ́ òun yẹn wọ́n gbúdọ̀ investigate ẹ̀ àwọn kan ò lè máa commit crime kan máa lọ ghost coffee káwọn kan náà kẹ̀dẹ̀dẹ̀ àbí kí ni mo wo EFCC eh, page ẹ jẹ́ tí wàá sọ kankan fún yín ẹ kò lọ wò láti sìn títí di ten years ọkọ máa scarce gan o ó ti yẹ yín èyí tó yẹ pé tẹ láìkọ ọkọ tó yẹ pé ọkọ lẹ máa fi ń front ẹ̀yin tẹ máa ń jọkọ gbà torí gbogbo ọkọ majority future husbands yín ló wà lẹ́wọ̀n báyìí ni wọ́n rán lọ sẹ́wọ̀n kì í ṣe pé wọ́n rán wọn lọ wọ́n ń jalè ní o àwọn lísì ẹ̀dẹ̀ wá worú lísì yẹn sì ó yẹ kó wà lẹ́wọ̀n kí ló ń ṣe ń gbòòrò kí ló ń ṣe ń gbòòrò wọ́n máa pádùn àwọn kan wọ́n máa mú àwọn kan ẹ mú everybody tó bá ti ṣe nǹkan burúkú mo ti sọ́ńdọ̀ yẹn tẹ́ bá ti rán lẹ́nu máa pádùn àwọn kan ẹ kúkú pádùn everybody ká kúkú wá ṣẹ̀ bẹ̀rẹ̀ igbó òkè o àti pardon gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ nàìjíríà o kí president o àti gbogbo efcc o àtàwọn ọlọ́pàá o àtàwọn sójà o kó ànáàsì pé you if you are a criminal you are being pardoned even you are a terrorist you are being pardoned but from today anybody that commit offence now you are going to be killed for this you are going to be jailed for life in prison for this can make new rule kò ń ṣe káwọn kan máa jẹ̀wọ̀n kọ́ máa ṣẹ̀wọ̀n káwọn kan dẹ̀ máa ṣe kíni kọ́ máa lọ máa ṣakọ kọ́ máa bùkà kọ́ lẹ́yìn tó bá jalè tán káwọn àwọn àwọn àwọn wèrè kan kan máa báàkì wọn ọ̀pù it's not good gbogbo ìlú òyìnbó náà la rí àbí ta ni kò sí ẹnìkan ní nàìjíríà ìjọba kan nàìjíríà tí tí o tí o tí tí o tí o ti lọ sí lóyìnbó rí wọ́n rán ọlọ́pàá wọ́n rán navy gbogbo wọn ló wá sí lóyìnbó wọ́n rí wọn bọ́n ṣe ń ṣe é lisi lisi mo ti sọ kò sí nǹkan tó lè ṣe at this juncture gbogbo àwọn tó bá tẹ̀lé ẹ àtàwọn gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ they are criminal kí ló fẹ́ máa kó ló fẹ́ máa build criminal kìíní fún ìwọ ló tó tó wọn tún ti set up o ẹ kìíní kan tún ti set up o ẹ ẹ jísọba tún ti set up o sunday monday monday ìwọ ló ẹ̀yin lẹ́gbẹ́ jáde you do that you have done that for me many times for people to not to believe in what I said it's your plan because you want to show ilẹ̀ yẹn kò ṣe lẹ́ẹ̀ gbogbo nǹkan tí bàbá ọlọ́run aláàfin ọ̀yọ́ gan níṣẹ́kò tán fi wọ̀n nígbà tó ní kán wára gbogbo ẹ̀ pátá ẹgbẹ́sẹ̀ lé ní ìdí jẹ́ wọ́n tún kúlẹ̀ lórí gbogbo àwọn tó bá súnmọ́ yín pípalẹ̀ ń pa wọ́n pípalẹ̀ ń pa wọ́n ẹ̀sìpẹ́sì mo fi ń sọ̀rọ̀ asúnmọ́ yín ṣe ẹ̀fẹ́ pa wá mẹ́ ṣé ẹni tí ò bá fẹ́ pààyàn tó bá gba nǹkan ní ẹ̀ ni tó máa bá yí ẹ̀jẹ̀ ni pípalẹ̀ ń pààyàn ń pààyàn sí gbòòrò ẹ̀ ń pa sáyẹ̀ ń pa sọ́run ẹ kó ṣì dànù sígbó àjálẹ̀ connection lisi bó kí ló olowo fi wẹ̀ ẹ olówó olówó gbẹ olè ló bá dé olè olè ló bá dé asọ́ngbà yẹn ìyàwó pàtó ní níwọ̀n fẹ́ lọ́yọ̀ọ́ gbogbo ìyàwó bàbá yẹn nígbà yẹn tán fi máa ń pàrònú rẹ àwọn ọmọ kéékèèké yẹn ṣẹ́yìn àwọn ọmọ yẹn náà rí méjì sèmi ó mẹ́sọ̀ gbogbo ní máa ń kó wá ta wọ́n sí gbogbo àwọn àwọn àwọn mc àti gbogbo àtàwọn Lagos house of kìnnìkan kan náà ló kọ́kọ́ ń do wọn ṣeré ni wọ́n kọ́kọ́ fún gbogbo wọn wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń tẹ̀sọ́ bàbá báyé bàbá jẹ́ yàmọ̀yàmọ̀ bàbá kúkú bàbá ò lè bí ẹ̀ mọ́ ó gbé wọn tán ó tún ṣe tán o o bá sọ pé ń sì ló sọ pé sábọ̀ dùn sí blackmailer ní yóò ṣe bọ̀ ọmọọṣẹ́ blackmailer ni original wọn ló jẹ́ abẹ́ ló wà ń gbà yẹn gbogbo àwọn ọmọ gáràjì yẹn ló bá yé bàbá àwọn bàbá yẹn àwọn ìyàwó bàbá yẹn jẹ́ ó sọ mí báyìí náà olọ́jọ́ tí aláàfin ọ̀yọ́ sọ pé kó lọ wọ́kọ̀ wá tó bá ti mọ́kọ̀ wá kó má wọ àfin mọ́ torí àwọn ìyàwó wọn ti sọ pé because wọ́n ti mọ̀ ẹ́ pé o ní bad plan fún wọn ni wọ́n ní go ìwọ fúnra rẹ fẹ́nu ẹ sọ pé aláàfin ọ̀yọ́ sọ pé kó lọ mú ọkọ wá tó bá ti mọ́kọ̀ wá kó má wọ àfin mọ́ bó torí pé àwọn fúnra wọn ló fẹ́ fẹ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n sọ pé ó sọ náà àwọn èèyàn tún jáde wọ́n wá sọ àwọn olófẹ́fẹ́ náà olóòsúmọ́ kí lórúkọ family Fáṣọlá yẹn olóòsúmọ́ ẹ̀gbọ́n yẹn ẹ̀gbà màdámù kan ẹ̀ tó jẹ́ family Fáṣọlá fúnra rẹ̀ ló sọ ọ́ olóòsúmọ́ wọn oṣù àná ló ṣe àbíjẹta ló ṣe fídíò yẹn onígbà tó dẹ̀ súnmọ́ wọn oní olálà ni pé wọ́n dẹ̀ jẹ́ born again ṣọ́ọ̀ṣì kan báyìí ni wọ́n lọ pé in fact minister ni wọ́n ní ṣọ́ọ̀ṣì àṣẹ wọn fẹ́ lọ ṣe eh, operation um, appendix olóòdénú ilé wọn olóòdébẹ̀ olóò lè sọ fún wọn pé ókè o wọ́n sọ pé kán lọ dẹrù ẹgbẹ́ o kán lè dẹrù èmèrè o orúkọ kó mbẹ́ o ní ó dijọ́ kejì báyìí bó ṣe sọ fún ẹ pé wọ́n kú nìyẹn kí ló lọ ṣe fún wọn ní èdè before bó ṣe lọ sọ́dọ̀ aláàfin ọ̀yọ́ náà nìyẹn wọ́n máa ní wọ́n blackmail ẹ̀ ta ló wọ́n blackmail ẹ̀ àwọn kan lè blackmail ẹ̀ mi ṣé mi blackmail ẹ̀ ṣé mi èmi ṣé mi blackmail ẹ̀ ni mi ò blackmail ẹ̀ ń tó ṣẹlẹ̀ ni mo sọ lájẹ́ má sọ kọ́kọ́ fún ẹ sórí gbogbo àwọn oṣòdì yẹn náà tó bẹ̀ẹ̀ iṣẹ́ yẹn àtàwọn ti wàsíù yẹn gbogbo olóṣọ́ ń gbà yẹn pé o máa ń rọ̀ àwọn tó gbéṣẹ́ yẹn wá tọ́wọ́n fẹ́ kémi ṣó ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yẹ pé tí wọ́n bá ti gbúrò tí ọmọ orú ọmọ lísìẹ́ tó bá wá sínú ilé mi pé kí n má gbà ó máa ń rọ̀bù ṣe ti yé nǹkan tó fi sísẹ̀mù sọ fún mi gbà yẹn nìyẹn tó o bá mọ̀ àwọn tó wà lójú àwọn tó ṣiṣẹ́ fún yẹn àwọn ló ṣe yọ̀mọ̀ pé wọ́n lè rí ẹ̀ tì ṣọmọ pé màá tó máa sọ̀rọ̀ ṣe wọn ẹ̀gbẹ̀gbẹ́ ṣíṣe ẹ̀gbẹ̀gbẹ́ náà ní pé ògbà tí wọ́n lọ ṣe ṣíìtì titi ẹ̀ òun ti ṣe ṣíìtì tòun ojúbọ ó wá ló fẹ́ clear ṣe wọn ẹ̀gbẹ̀gbẹ́ ní ògbọ́rọ̀ tó sọ ni ó ní ẹgbẹ́ ń ta fẹ́ clear níṣẹ́ gbọ́ àwọn Yorùbá ta fẹ́ clear pé kò jalè ìyẹn mi pé ń jalè ó fẹ́ clear ìyẹn lóun ò clear ara òun wọn òun ti ṣe òun ti ṣe ẹ̀wọ̀n fún òun dẹ̀ ti ronúkúwàdà èwo ń tiẹ́ to kàn sọ pé a fẹ́ clear ṣé ìwọ ti ronúkúwàdà ni ó ronúkúwàdà náà mi ò kàn fẹ́ máa jáde kí n máa analyse ẹni I don't want to be analyzing you kó máa feel important but mo ready láti máa já iṣẹ́ mo ready láti já iṣẹ́ kó má máa fi kó má máa fi ipò jẹ́ nǹkankan toro máa ń sọ pé èmi ò wáyé pé àwọn awáyé wá pòfo lára wọn ló ka èmi mọ́ ìyálàyà ẹ̀ awáyé wá ṣe ni mí ọmọ tí mo bí ọmọ mi inú mi mo fi bí nobody can accuse me for rubbish ọmọ tí mo bí ó ṣe nǹkan tí ò dáa fún mi mo bá wí níta gbangba ó ti yé mi ò cover any evil and I don't hate him. mi ìfìyà mi ṣògùn owó kò dẹ̀ sí yàrá yẹn bọ̀ tó lè fi mi ṣògùn owó. kò ní dáa fún ìyá ìwọ túndé tó pé rẹ ní orúkọ yẹn kò ní dáa fún ẹ. apá yàbá pòsì ibẹ̀ ni yalisi kú sí ìwọ tó sọ pé kọ́ńfíìsì yàbá pòsì yẹn yàbá pòsì ni yalisi kú sí kò tẹ́ kú sí yàbá bọ́ọ̀sì ọ̀bá mọ́bi tó ń sin sí kò ní dáa fún gbogbo yín aláyé bàjẹ́ ó lòṣì ó lè mo máa ṣí ẹ̀ sókè fídíò yẹn má máa pe ọlọ́pàá sórí ẹ̀ Nigeria police you see to this ah, olórí burúkú ni yín ni. mi ì lè support ẹ lísì e kò sí nǹkan tó lè mọ́ ṣe EFCC gbúdọ̀ rí sí ẹ EFCC ọlọ́pàá Nàìjíríà gbúdọ̀ investigate ẹ. Ah. ah ibi tó ti rí owó wọ̀nyẹn ilẹ̀ tó lóun tà wọ̀nyẹn everywhere àwọn kan ló kó lọ sọ́gbà ẹ̀wọ̀n yẹn náà ó kó àwọn kan lọ sọ́gbà ẹ̀wọ̀n oníṣẹ́ tó pé wọ́n sọ pé wọ́n aláàtòsá fẹ́ẹ̀kì aláàtòṣe wọ́n máa claim wọ́n máa claim pé right lórí irọ́ tó pa àti òṣì tó ṣe wọ́n máa claim pé irọ́ ni wọ́n pa mọ́ ẹ tó dẹ̀ pé òótọ́ ni irú òṣìwò nìyẹn ìlú wo ni wọ́n ti ń ṣe irú nǹkan tó ń ṣe yẹn olè olè alájàlè o mọ̀ pé cannot support akọ́dà oró dàbí àdágbẹ̀yìn akọ́dà oró mo sọ fún ẹ kò dàbí àdágbẹ̀yìn gbogbo ẹnikẹ́ni tó dúró sórí platform mi gbogbo ẹni tó lò máa máa fi kórìíra wọn mi ọlọ́run máa da ìkórìíra bòyìn ọlọ́run máa crash yín dànù tilétilé tẹbi tara yín gbogbo ẹni tó dúró sọ́nà mi tó lòun ní jẹ́ lọ tó lòun ní jẹ́ kọ́mọ mi lọ tó lòun ní jẹ́ tẹ̀síwájú ọdún máa crash gbogbo yín sọnù ikú burúkú lẹ máa kú ẹni jèrè ó lè àwọn olórí burúkú lísì olè jàgùdà ìwọ́kọ̀ lónílé yẹn wọ́n kàn fẹ́ẹ́ fi pọ́n ẹ léèmí àwọn olè ṣé wà sí bó ṣe display pọ̀ nílé tó ó gbalẹ̀ gbogbo yín ẹ máa ń ṣe náà tẹ́ bá ti lè wà nínú gúrùpù ọ̀jalẹ̀ ẹ máa ń jalè náà ẹ máa máa wọṣọ òṣì kan bí gangan káàkiri ẹ máa máa ṣe bí olórí burúkú ẹ máa máa set àwọn èèyàn up ẹ̀yin tẹ́ set àwọn èèyàn up lẹ́ máa máa lẹ́yìn set yẹn up ṣé ìwọ ò fẹ́ set mi up níbí báyìí ọmọ Ghana tó wà bẹ́ẹ̀ tó tó tó ní òmòye tó sọ fún ẹ̀yọ́ lórí burúkú group of company olófò. mo máa sẹ́ẹ̀tì gbogbo kìnìún síta máa kó gbogbo ẹ̀ síta fún yín kẹ́rì àwọn future husband wọ́n ìmọ̀ máa mú ṣé káwọn èyí ò ti ṣe celebrate wọn mú ó nígbà tó máa ti ń kó àkọ́bù sọ́wọ́n òun celebrate yìí náà yẹ̀kẹ́ tó mọ kókó ẹ̀ tí mọ ẹni sìn wọ́n sẹ̀tì èèyàn ọ̀pìn wọ́n máa ṣe bí olórí burúkú wọn náà ṣe bí ìkan pàtàkì wọ́n máa jẹ ìjókòó sórí social media máa ṣe bí olórí burúkú kan lẹ́yìn tẹ́ jalè tán tẹ́ ti pa àwọn èèyàn tẹ́ pa àwọn èèyàn sọ́run tẹ́ pa wọ́n sáyé kò ní dáa fún yín what people feel you feel it o ti feel anything you going to feel it you going to know how it is ó máa mọ bó ṣe jẹ́ ó máa mọ scores àwọn tẹ́ padà nù tẹ́ pa sọ́ọ̀nù tẹ́ yìnbọn pa àwọn yẹn you know tẹ́ bá pọ̀ ọmọ èèyàn ni wọ́n máa pọ̀ ọmọ yín tẹ́ bá pa ọkọ èèyàn wọ́n máa pọ̀ ọkọ yín tẹ́ bá para lẹ́yìn wọ́n máa pa ẹ́ tó bá lẹ́bí tó bá lára wọ́n ló mọ orí ẹ̀ ló máa fi di you feel it yóò dá máa ṣe òtítọ́ dá máa rí pé ẹni tó bá ti sa after some time ọtọ́ bọ́lá máa máa máa lóòrùn tó o bá ṣẹ̀ mí when you offended me now o ń gbọ́ tó bá ti rò pé o ti jẹ lọ tó bá ṣubú sí kòtò tí máa pẹ̀lú àwọn tó máa dagi bẹ̀ nínú kòtò yẹn ìwọ náà ò ní dìde bó ṣe dáwọ́ bò mí tẹ̀ dáwọ́ bò mí lórí owó mi lórí ogún mi lórí iye oore tí mo ṣe tẹ́lẹ̀ mi ò ní dẹ̀ èmi wọ́n máa dáwọ́ bò yín Lizzy Anjorin everybody will feel it orí ẹ̀ burú mo ṣàlẹ́ǹjẹ́ léèyàn yín ilẹ̀ tó lọ fi wọ̀nyẹn pé wọ́n ó sanwó fún wọn nínú àwọn olóòdó ó fẹ́ lọ fi bẹ̀yẹn heart gbé tó bá bí ẹrẹ tó jẹ́ ìyá ẹ̀ àmúrúkọ ìyá gbé jáde gbé gbé gbé ilé ìwé lẹ̀yìn jáde kó ṣàdúrà àdúgbò tó wà ká sọ fún ẹni tó nílẹ̀ yẹn gbé ilé ìwé ilẹ̀ yẹn jáde kó kó jẹ́ kó dẹ̀ sàdúrà kó sọ location tó wà má máa fi àfẹ́ kí froster we don't want froster on summer space any longer we don't want thieves killers we don't want we don't want you again on summer space the summer space doesn't belong to you yes kì í ṣe ẹ̀yin lẹ ṣe facebook yìí kì í ṣe nigeria doesn't it's not the nigeria police i mean nigeria property so armed robbers and stealers and killers and terrorists and evil people get out of this for facebook kókó sì lọ you you will threaten people you threaten people those people in abroad they you when you see them in nigeria you collect their money you kill them over their property and you over you possess their property after some time and then you be boasting that you have a property and the people who owns the original owner you kill them already oníyẹyìn ni Lizzy Anjorin you are part of them kókó sì lọ kó sì lọ ò lè rẹ anybody o èmi gbogbo iṣẹ́ fraud yẹn sẹ because you are saying that àwa tá à ń ṣiṣẹ́ gan nílò òyìnbó olóòfò ló ń pè ń pè wá àwọn ayé wa pọ̀ fún ọ lẹ́ máa ń pa àwọn tó wà nílò òyìnbó àjàjà wọn tí ò lè bí àwa tí a sínú gúrùpù jalejale tá a sínú gúrùpù nọ́kẹ́nọ́kẹ́ àwa yẹ wá pòfo lẹ́ ń pè wá ẹ̀yin náà máa pòfo this time around ìjọba yìí máa jẹ́ kẹ́ ẹ pòfo a máa ṣe é máa gbàládùra ìjọba yìí wo wọ́n máa jẹ́ ẹ pòfo sẹ́ẹ̀ torí pé a fẹ́ gbé orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ máa mọ̀ ó ti yé bẹ́ẹ̀ yìí ìjọba ẹ máa fi jẹ́kẹ̀ pòfo àfi tí wọn bá dẹ̀ fẹ́ jẹ́kẹ̀ pòfo a máa dì pẹ̀lú wọn kì í ṣe pé a máa bá wọn jà èmi ò bá wọn ṣe riot a máa ṣe pẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa ṣiṣẹ́ a máa bẹ ọlọ́run pẹ̀lẹ́kún bẹ́ẹ̀ ni àbí a máa yí ẹ̀tọ́run wọ́n máa dìde bẹ́ẹ̀ ni because the land belongs to everybody we see ari gbogbo àwọn èèyàn tó bá ń ṣe dáadáa nílùú òyìnbó wọn máa ń nà wọn ni kì í ṣe àwọn olòṣì kì í ṣe àwọn frosta kì í ṣe àwọn jìbìtì páálí ni wọn máa ń fún ni wọn máa gbé agbára fún So, this lover, get your make sure you get your message you get your whatever they send to you get it right and ẹni tó bá send ẹ gan make sure ẹni tó bá ti send ẹ báyìí wá sọ pé tó bá ti tí ò bá ti tally tí ò bá dẹ̀ ṣe correct hold the person responsible and deal with the person very well mo dẹ̀ ń sọ you don't need to hide your face ṣé wọ́n fẹ́ pa ẹ ni o oh, ṣé o ti o ti commit ṣé o ti pààyàn ni àmọ́ ti pààyàn lábẹ́ platform ẹ ṣèbí wọ́n máa lo blackmail ni wàá dẹ̀ ṣe sorry. Say sorry to everybody. And then you can want to bring your face. Original, this love, àwa sọ pé ìwọ lélẹ̀, ẹ pọ̀ náà tó máa operate bọ̀tì. Ìyọ̀n tó bá fẹ́ dominate kankan kó jáde. Ó sì ṣiṣẹ́ náà. Àwọn tó bá ti blog wrongly wá sọ pé o sorry. Simple. Àwọn olè, àwọn fraudsters, àwọn tó ń ba ayé jẹ́, àwọn kidnapper, àwọn tó tó máa ba ayé èèyàn jẹ́ tó máa ma fi bùgákiri. La fẹ́ dì pẹ̀lú ń We work together to sab láti clear orílẹ̀-èdè nàìjíríà ni àti politician wèrè kan tó máa ní káwọn èèyàn kọ́ lọ pààyàn wá kọ́ máa pa àwọn kan kọ́ máa fi káwọn máa jẹ àwọn yẹn kọ́ bẹ́ẹ̀ bọ́wọ́ bá ka yín ọlọ́run máa ka yín bí ọwọ́ bá ka yín ọwọ́ ọlọ́run máa ka yín the lord has promised that the ọlọ́run máa gba orílẹ̀-èdè yẹn sílẹ̀ ẹni tó bá lóun kó máa ṣiṣẹ́ lórílẹ̀-èdè yẹn òun máa crash ẹ̀ pẹ̀lú wọn ni. bye for now don't forget justice for Mohbad justice for Mohbad ọjọ́ tí mo ti ń ṣiṣẹ́ mi báyìí mi ò gbowó náà èmi á máa ṣiṣẹ́ màá máa ṣe wọ́n gbowó lọ́wọ́ mi wọ́n tún máa support wọn màá máa cry pé mi ò rówó lé san o wọ́n tún máa kọ́nẹ́tà ṣe gbogbo oríṣiríṣi fún mi nílùú tí mo wà pé kọ́ máa dà mí láàmú owó mi mo tó fi wá sílùú yìí o owó mi mo fi plane wá mo fi ra ticket wá sí bí o owó mi dẹ̀ wà lọ́wọ́ àwọn èèyàn Nàìjíríà yẹn ẹ máa nínira ẹ máa nínira ẹ máa nínira gbogbo ẹ̀yin tó fara ní tẹ́fara nọ́mọ́ mi ẹ máa nínira ẹ máa nínira confam bára ò bá tù mí mi ní gbàdúrà fún àwọn ènìyàn kankan máa ṣe pè lábẹ́lẹ̀ mi bí mi jẹ́ ṣe pé gan gbogbo ni a ti ti ní báyìí ó máa máa fi ègún fún àwọn tó bá ṣe mi bye for now so listen stop your fuckery you say you want to come for somebody anybody that come for you drag them i will tú àṣírí ẹ for this facebook ìyẹn mean pé i will expose you ló ń jẹ́ we are going to expose you all right i'm going to expose you